béèrè yìí ni pé bí n bá bí ẹnìkan pé ṣàlàyé bò lẹ́ ti ń ṣe ọ̀tọ̀ ní bóun ó ti ṣàlàyé n bá tó bí ẹlòmíì ọ̀tọ̀ ní bóun ó ti ṣàlàyé àmọ́ jẹ́nẹ́rálì ṣẹ̀rí àfaramọ́ gbogbo sábìs téèyàn bá rẹ́ńdà fẹ́nìkan kó gbowó lórí ẹ̀ bí ọba fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ mọ̀rọ̀pọ̀yé kí ọ́ là ń pè ní sábìs nínú ṣẹ̀ríà ó gbọ́dọ̀ ní value ntí ọjẹ sáfíìsì tẹyọ pé ah ntí mo torí ẹ gba tí wọn torí ẹ fún ní owó ni torí pé mo ṣiṣẹ́ báyìí ntí mo gbà lérò pẹ̀lú sáfíìsì ní iṣẹ́ iṣẹ́ téèyàn wàá ṣe fún yàn tí ó fi yọ owó ní àpò ọgbọ́dọ̀ ní gíní agbọ́dọ̀ ní báàlù bẹ ni a ṣe fún torí náà èyí òun ni bẹ́ẹ̀ bá ti ń ṣe tap tap àbígílẹ pé yìí ni kẹ lọ wò ǹjẹ́ ẹ̀kan ń ṣe báyìí ǹjọ́ amount to service tó ní value fáwọn tí ẹ̀ ń ṣe fún tó bá rí bẹ́ẹ̀ ẹ̀lẹ́ pé báyìí ní gbà ò ní bá bá yín táàpù ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá iye bá fálùbálù báyìí ló ní lọ́dọ̀ tí iná iye báyìí lẹ́ẹ̀fún mi bí n bá táàpù ẹ̀ lọ́gọ́rùn iye báyìí ní èyí àmọ́ tó báyìí pé kò ní válù ṣẹ̀rí ọ̀ rí yíhun ju pé wọ́n fẹ́ fi ṣe kọ́và kankan míì ni ẹ̀yin lè má ti mà tọba ti ṣe pé ní a ah, kò sí válù kankan fún wọn bẹ́ẹ̀ wọ́n kàn ní máa bọ́wọ́ ju ẹnìkan kàn jọ máa bọ́wọ́ ju nǹkan àjẹpọ̀ daṣọ bo nǹkan kan tí wo tí ì ṣe gíní ànábì sì wí fún wa pé dáàmà yàrí ibùkà ìlà máa dá yàrí ìrújú lágbà ń o ànábì sì ní tọ́ bá rú ọ lójú tó pàtì ọlọ́bì tó bá clear àmọ́ bọ́ bá jẹ pé all amounts to service tí sábìsì yìí sì ní kíni value èyí ṣe value fún wọ o mo rò póyé value fáwọn tó ní tap yìí in whatever way kọ́dọ̀ ó lè jẹ́ pé value táwọn fẹ́ derive ń bẹ̀ ni pé àwọn fẹ́ popular is a value torí bọ́ bá lọlé rédíò tó ń bá kéde ẹ́ àwọn rédíò fm kankan ní ìṣẹ́jú wọn fi ń wọ̀n bọ́ bá ti lé ìṣẹ́jú kan wọ́n tó ní ẹ fowó tẹ́yìn náà bá bá ṣe tí ìjọ lọ kéde rédíò is tó lè ní value sí òun ẹ̀kejì ni pé àti service àti value ta wá wí yìí jẹ́ halal ó jẹ́ kíní dìde bẹ́ o pé kí ni wọ́n fẹ́ ni mo o kan rántí ọ̀rọ̀ ọlọ́run tó wí fún ọ pé wàtà áwà nù alal birri wattaqwa